ìgbé abẹ̀rẹ̀ kọ́ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba sàkẹ́ ọ̀run. alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba ọpẹ́ kan tó lágbàkà tó sì jẹ́ ọpẹ́ mímọ́ tó máa bá jẹ́ tọ́lọ́run ọba abalẹ̀kẹ́ ọlá. ọpẹ́ kan ni kó máa ṣe déédéé bọ́lá ọba ti tó nínú gbígbọ́ngbà rẹ̀ nínú kàrámà rẹ̀ kó máa bọ́lá ọba náà. حمدا يوفى نعمه ويكفي نصيبه ọpẹ́ yìí kó mọ sí lédè àwọn oore rẹ̀ tó ṣe fún wa láwọn ìdẹ̀ra rẹ̀ tá a lè kà tán ọpẹ́ yìí náà láti fi wà lẹkùn oore níwájú Ọlọ́run ọba náà. subhanahu alaka samawati wal ard wa ma fi inna wa ma alayhi. mímọ́ Ọlọ́run ọba náà bí gbọngbọn rẹ̀ títóbi rẹ̀ mímọ́ fọlọ ọba náà ọba tó dá sánmà ọba tó dálẹ̀ ẹlẹ́ ètí ń bẹ lórí lẹ́lẹ́ àti ètí ń bẹ nu sọ́mà náà. ó wà ní tahani alábìyá ti nà. ọlọ́ọ̀bá náà lọ́ba tá à ń wálá náà ṣe lórí gbogbo bùkátà wa mọ́sàbá bíyà rẹ̀. ìwà mọ́rọ́ dáná. bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn àníyàn wa òun náà la darí sí lọ́dọ̀. àwa sàdọ̀ lọ́wọ́ba náà kó ẹni tọ́lọ̀ wá wá fi mọ̀nà òun náà ní fi mọ̀nà jù o. ẹni tọ́lọ̀ wá ti sọnù kò sẹ́ni tó lè fi mọ̀nà wọn lẹ́yìn ọlọ́run. mo wá sì jẹ́rìí pé kò sọ́ba kan náà wá ti jẹ́ ọlọ́run yìí ọba tó mú àdéhùn rẹ̀ sí ni o. ó sì rẹ ẹrú ṣẹ̀ṣẹ̀ náà ni. ó ràn àwọn ọmọ ogun ọlọ́run ó ràn wọ́n ṣe. gbogbo àwọn ọmọ ogun ọ̀tẹ̀ lórí àdébà Muhammad tó gbogbo wọn ká kò sọ́ba míì lẹ́yìn ọba tá a wí yìí o. إلا إياه أني سلمي هنا لا مسين إن له دين ولا فرد أما سين بلو مما بلو كان بلو لا ما في سكولا بانك بلو بانكو سيدنا وأبينا محمد عبد الله مواسى جل كاسوا جلول في أبي محمد رونا بانيشي وجيسي الله وباني إمام الحمد لله أسوا جوا النبي ني رسول الله وجيسي الله وبس النبي نا فيه المسلمين أمام ẹni tó sì ṣiṣẹ́ gbogbo ẹni tó bá ṣe ọlọ́mọ tó bá dàrí kí á mọ̀ wájú ọlọ́run ni. ọlọ́run wọ́n sábà ṣe ìkẹ́ bá ṣe ìgbè. bá a ṣe ìkẹ́ bá a ṣe ìgbè fẹ́nìkan ẹni wo ẹni tó pé ọ̀rọ̀ tá a bá fẹ́ fún àyò dájú rẹ̀ kọ́. fọ́sítẹ́kì mo ká máa wọ mẹ́rìndà. dúró déédéé bá a ti kọ́ lọ́sẹ̀. bàmá ha wọ́n ń tọ́ àbá máa ká. àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé náà ní ẹjọ́ ọdún dédé. wàrà tẹ́tùtọ̀ iná òbí máa ta àmàlú nàmbà ṣe. gbogbo tẹ́gbọ́n wá o ẹ má ta yọ àlà tó kọ́nà bá ní gbogbo sẹ́tẹ̀sì pátápátá o. wàhálà á nìyí. ìkẹ́ náà kọ́ máa bá wọn alẹ́ rẹ̀ kọ́ máa bá wọn sàhábà rẹ̀ àti gbogbo àtẹ́jà ara lé rẹ̀. wàá di tọ́ àti ilà yóò máa tó bá di la àti wọ́sàmọ̀ wá àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé nípa níbi Muhammad náà tó fi jọ́ tó lọ́wọ́ bó fi palẹ̀ mọ́ ilẹ̀ àti sánmà tó pé gbogbo rẹ̀ yóò wá tẹ̀lé rẹ̀ níwájú ọlọ́wọ́ bá lẹ́yìn wá gbà náà. fọlẹ̀ ummata al-islam. ẹ̀yin ìjọ ìsìlámù. ọ̀rọ̀ sùlámán. ẹ̀yin tẹ́ sọ àwọn ẹni tìlẹ̀ tókò tẹ́ fẹ́ kó bàjẹ́. máa yẹ istiqama. àwọn àbálà wọ́n ní istikọ́mọ̀ táwọn wí fún àyè wọ́n ní sáwà náà nídìí rẹ̀ ní pàtàkì lásìkò tá a wẹ̀ yìí gan. الذي يعز يعني نعيش فيه. ní àsìkò tá a wà yìí tá à ń sẹ̀mí nínú ẹ̀ tá a lajúlẹ̀ yìí wọ́n ní sáà nídìí rẹ̀ bá a nídìí rẹ̀. àsìkò. àsìkò kan. ń sọ̀rọ̀ fati jẹ́ mi yẹrẹ àṣìyá ọ̀hún asiro lamu yẹtẹ kí mo lè má fi àwòrán. wọn lásìkò kan tá a wà yìí àsìkò tó ẹ pé gbogbo nǹkan ti kó lójú rẹ bó ti wà tẹ́lẹ̀ àsìkò kan ẹ pé gbogbo nǹkan ti dàrú mọ́ ọmọ ènìyàn lọ́wọ́ ni. ayiwa lamu yẹtẹ kí mo lè má fi àwòrán fi da ibi wọn fi hà. èyí tó ẹ pé gbogbo ọ̀rọ̀ ti dàrú mọ́ ọmọ ènìyàn lọ́wọ́ bó ti dàrú ẹnu lé nínú yàrá ó dàrú ta bó ti dàrú mọ́ ọ̀rọ̀ nínú ìlú wọn ó ti dàrú wọ́n ní táwọn pè ní ìsìnkọ́mọ̀ yìí ká sọ́dọ̀ àwọn àfáà kí ní àlàyé kí ní tààrífù kí ní tùdọ́ṣà táwọn àfáà sí nípa rẹ̀. yẹkúrò àdùnnú. wọ́n nínú àwọn àfáà náà. ìrànlẹ̀ ìsìnkọ́mọ̀ ká. ibi tá ń pè ní ìsìnkọ́mọ̀ ká dúró déédéé. ìyá àtàmọ́sùkù yìí. òun náà ni pé ká mú ẹ̀sìn wa yìí ká gbà mú dáadáa. wàsálàtò àlè. ká sì dúró lórí rẹ̀ gbogbo challenges tí wọ́n gbá lórí rẹ̀ wọ́n ní kó bìmánà ànàkẹ́ni lọ́tọ̀rọ̀ ìsìnkọ́ màláha sìkọ́. ìyẹn ni pé lọ́dọ̀ àfáà wa yìí òun ṣàlàyé pé táǹpẹ̀ yìí sìkọ́ lódò tó. nípò mẹ́ta àdàsù fílí àmì kọ̀dí ẹ̀tì dìní ẹ̀tì. òun náà ní bí abala kan a máa sọ nípa rẹ̀ nípa ọ̀rọ̀ èsì yóò mọ ṣàlàyé ọ̀rọ̀ èsì fún wa ń bẹ́ẹ̀. ọ̀sìnkọ ahàrò mẹ́ta àdàsù fílí àmì àmì yàtọ̀ ìsìnkọ́. ẹgbẹ́ ẹlẹ́kejì ó mọ sọ pàtàkì kí la ń pè ní sìkọ́mà kí la lè rí bẹ́ẹ̀ àǹfààní òdo fún wa. àmì yàtọ̀ ìsìnkọ́mà wọ́yẹ sọ̀bà. òkè wa ni pàtàkì tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan òun náà ní ìfẹsẹ̀rìnlẹ̀. ayé wa mùsùlùmí. ẹ mùsùlùmí òdodo. sọ̀kọ̀ bẹ̀rẹ̀ ojú tẹ̀ àbíhá wà mùsùlùmí. wọ́n lè rí àwọn ènìyàn lórí ayé ìkúrò nípa àwọn àdábì ọlọ́ọ̀bá dé àtàwọn òjíṣẹ́ wọn. wọ́n wà bí wájà wọn yàyí fi àràkàtì wà sàkàlàtì. wọ́n ní gbogbo wọn wọn ò dó dédé inú kó lọ inú kó bọ̀ inú kó jókòó wọ́n ní ojú ọ̀nà wọn ò dó dédé. wọ́n fọ́kà lóhùn máa yọrí sídò hùn yàní máa yọrí lónà hùn yíra sàwáhì sọ̀dí. wọ́n ní wọ́n wá sàfẹ́kù ẹni tó fẹ́ fi wọ́n mọ̀nà sọ́sọ́jú ọ̀nà tààràtà ìdààmú gbàǹgbà làwọn wò lé yàn. àbójú ọ̀nà tó dúró dédé. àkìdá kò hún. àwọn tí wọ́n lò wọ́n ní àkídà wọn tí wọ́n lò nígbà náà ìtì làákà yìí wọ́n bá pèlè jọ fún wa náà ni wọ́n ń tẹ̀lé ihò dólódó ní dáadáa. àlẹ́ kò wọ́n fọ́ àṣìdá. bẹ́ẹ̀ sì ni ìwà wọn tí wọ́n lò ìwà tó burú já ìwà ni ìwà tí ò dájú. ilé ìtàlá àtàkùnrin. kò sí nǹkan kan tó gbé wọn dó kò sí nǹkan tó nàró wọn. wọn tà á wọ́n jẹ́ ọlọ́run ọba àlékè ọlá ọwọ́ sòdodo ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ kan tó sọ nínú ọ̀rọ̀ tó sọ kàlùfà nípa màá. lákọ̀ọ́dà àṣàrìnà àrùsíyàní bíi bàyìí náà. ọlọ́run ọba ní àwọn òjíṣẹ́ wa rẹ̀kẹ̀tẹ̀ àti iná wọ́n sẹ́ pẹ̀lú àyàlà yìí ni. wọ́n á ń zanna máa àwọn èkìtà ọlọ́run bá ní àwa sọ tírà kalẹ̀ fún wọn a sì sọ òṣùwọ̀n a sì sọ kalẹ̀ fún wọn. lèyàkú máa ní àsùnbẹ̀rẹ̀ kìsì. ìta fi sọ gbogbo eléyìí kalẹ̀ fún wọn kó lè bá gbé àwọn èèyàn dúró dúró ní pẹ̀lú déédéé ni. àyẹ̀wò mùsùlùmí. ẹ mùsùlùmí òdodo. ìta nàtọ́rùnà ilà àṣìlẹ̀ àyàtọ̀ kẹrìmà. àbá bàbá farabalẹ̀ wòye sí àyà táwọn kà fún àyè o. yàní bẹ ayi da pii ka. wọ́n ní tá a bá farabalẹ̀ wò dáadáa tá a tẹ́jú máa tá a tẹ́jú wòye síbẹ̀ dáadáa. wọ́jà bìnà. àwa rí i pé. àyà ètè kọ́ ọ̀mọ̀tá. ìpè tá a ń pè ní ìdúró dédé yìí. àṣàṣù mùrìsà láti láti asọ̀láhùn bíi abiyahùn ìlànà sí òun náà ni ìpìlẹ̀ òun náà ni foundation tọ́lọ́ba torí ẹ̀gbẹ́ gbogbo àwọn ànábì ọlọ́ba dìde sáwọn ẹ̀dá rẹ̀ sáwọn èèyàn rẹ̀ tó dáa ìlà ẹtìmá ìlà báyìí náà tẹ̀lé àbíyá. ẹ ní kéèyàn farabalẹ̀ kéèyàn tẹ́tí sí àwọn àlàyé àwọn ànábì ọlọ́run. àwọ̀ àwòsọ́ọ̀fà ń àìsọ́ọ̀fà ìlà sùúrù àlùlámà. àbí ká farabalẹ̀ ká lẹ́tí ká tẹ́tí gbọ́ tí gbogbo àlàyé táwọn àwọn àfáànà ṣe fún wa lórí ẹ̀. yàrá ìwọ tẹ̀síọ̀. àti àwọn àlàyé tẹ̀síìrì táwọn àfáà ṣe fún wa. bí inú ọ̀nà tó jẹ́ ọ̀nà ìmọ̀ ẹ̀kọ́ ni ìmọ̀ ẹ̀sìn ni. àyù kọ́ máa fi júlíà náà. ẹ rí i pé àwọn tí tọ́ka fún wa mẹ́ẹ̀ ìtì fọmọ ènìyàn mọ̀nà ni pé ká dúró déédéé nínú ọ̀rọ̀ ayé wa. kámọ̀ sí kùsání. ẹ rí abọ́lẹ̀ lẹ́ẹ̀kejì. níta àrífìlọ̀lẹ̀ amáyé ẹ̀sìn kọ́ ọ̀ma. inú àwọn àlàyé táwọn afáàṣẹ fún ẹ̀sìn kọ́ ọ̀ma. wà láàmú wọ́n ní àmọ́ náà àmọ́ sàlàyé fúnra wa tá máa gbọ́ yé mbẹ́ ibi tá à ń pè ní sìkọ́ mọ́ ó láǹfààní ó sì ní àwọn ìwòye ó sì ní dáadáa tó fẹ́ẹ́ sìkọ́ mi ìnẹ́nu ayé wọn. ìlànà kálọ̀mù. àyè wa mùsùlùmí. ẹ mùsùlùmí òdodo. ìnà síyàsì yìí هم في حاجات إلى استقامة حتى يعيشوا الناس في الأمن والأمان. wọ́n ní táwọn ní ká gbé lálàyé á gbé lórí gbogbo àtọ́síjọba lórí wa àwọn olóṣèlú àwọn gan-an wọ́n ní kìí sì kọ́ mọ̀ bá fẹ́ ní security tá a bá fẹ́ fọkànbalẹ̀ nù lu wa wọ́n ní kìí sì kọ́ mọ̀. إنهم عازمين في حاجات إلى استقامة. bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ló ń da àwọn náà àwọn òṣìṣẹ́ náà àwọn náà ní kìí sì kọ́ mọ̀. أما إذا فقد الناس لإستقامة من بيئة المؤسسين. wọ́n ní tá a bá tó wá lè wá ṣàfẹ́kù tá à ń pè ní ìdúró déédé lágbára àwọn tó yẹ kí wọ́n jẹ́ olóṣèlú àbá tí wọ́n ń ṣèjọba. àkífà yẹtí mo ná sí yẹ istikrar fi àyà ti di wádà wúlàtì. a rí i pé ìjọba ò ní dúró déédé ìsẹ̀mí ọmọ ìlú ò ní dúró déédé gbogbo nǹkan tó fẹ́ mọ lò kò ní dúró déédé dáadáa ní. ayé wa mùsùlùmí. ẹ mùsùlùmí òdodo. wàhálì tẹ̀sùrọ̀nà anàlìfàsádà lèmọ̀tàmà ìsáni. wọ́n ní ìjẹ́ àmà ike àwùjọ ọmọ ènìyàn tó bàjẹ́ lónìí bó ti bàjẹ́ yìí. káàdì sábà bèèrè àbẹ́ ìwà lùmọ̀hát. wọ́n tàbá wòye sí dáadáa ká lọ mọ̀ ebe ọwọ́ bàbá ọwọ́ ìyá tó bímọ kalẹ̀ bẹ́ẹ̀ ló ti bàjẹ́. wọ́n mú dàrú sí mi. àti gbogbo àwọn tó jò nǹkan lẹ́kọ̀ọ́ tìwé ni àbí ti lábá. alẹ́ bí ìyá yá yẹn ní la tantahu qadiyat ra'as al-istiqama. wọ́n ní tó sì fa ni pé àwọn tí wọ́n fẹ́ kọ́ ni lẹ́kọ̀ọ́ ni àwọn tí wọ́n fẹ́ rè ni wọ́n fẹ́ rè wá ni àwọn gangan wọ́n ti kọ́kọ́ ṣàfẹ́kù ìdúró déédéé tó fi wá gbé ìdúró nífẹ̀ẹ́ lọ́wọ́ àwọn òun òní kàkúsà ń pè ní ìsìnkọ́mọ̀ ìdúdédé. ìbàdàn wà. ẹ̀yẹ rúṣì ọlọ́run. àmọ́sọ́kù bìlẹ̀ lọ́la. wọn ló dọwọ́ wa ká gbẹ́sìn ọlọ́run báyìí ká gbámú dáadáa. wà ìyá kù. wọn ló sì dọwọ́ wa. wà sàbàkì àlà àṣàdì. wọn ní ká fẹsẹ̀ rí rẹ̀ lórí rẹ̀ gbogbo tó bá òkú ọmọ bá wa lórí rẹ̀. sàbàkì àlà àṣàdì wàsàlátà la sunna tó rasulillah sallallahu alaihi wasallam. káàsì ìfẹsẹ̀ rí lẹ̀ lórí sunna nípa muhammad tí ń kìlọ̀ fún àti ń sàlàyé fún wa. ìsàlàkè tó wò bá dà tán àdìyà. wọ́n gbogbo sàlẹ́jì tó ka máa bá lójú ọ̀nà káfẹsẹ̀ rí lẹ̀. àwọn èèyàn fi tàbí. àbí wàhálà kan. bẹ́ẹ̀ ni kàlẹ́ àná rojú ka àwọn àyà ní àlùmẹ́dà ánihu yàtọ̀sọ̀bàbù náà sùn dẹ́fọ̀ àyà tì. wọ́n ìtorí pé tá a bá ṣàkíyèsí léyìí tá a bá fi lè borí kò ń bẹ́ẹ̀ tá a bá fi lè darí kò ń bẹ́ẹ̀ a máa lo gbèsè ayé tí ò dání gbèsè ayé tó fún pínpín ní. bẹ́ẹ̀ tó bá dàrí kí a máa náà a máa sàlí a máa béèrè àwọn náà jẹ́ náà. wọ́n aṣọ wàjẹ́ ìlà ẹ̀kọ́ lò. ọlọ́ba àlekẹ́ ọláwí náà rọ rẹ̀. òun náà lẹni tí fi ń sòdodo nínú ọ̀rọ̀ rẹ̀. wà àwọn tó ẹkún dá kèfèrí kó máa dà wá nígbà Muhammad kó dọ̀ọ́lá mú. alẹ́ ìdẹ̀bí na ọ̀rẹ́ ìdẹ̀bí bẹ́ẹ̀ kà. ipe gbo níta gbogbo tá a fi ránṣẹ́ sí ra nígbà Muhammad. ẹ̀kẹ́ lọ alẹ́ ìdẹ̀bẹ́ òwú. lè tọ́ ẹgbẹ́ wọn fẹ́ kó tẹ̀ lọ́nà àwọn nì. wà ìsà. ọlọ́run tó bá fi lè ṣe bẹ́ẹ̀ wò. wà ìsà. tó bá fi lè ṣe bẹ́ẹ̀ rẹ̀ nílẹ̀. sinaka kọ̀lí nusabbitina laqad kitta tarkanu ilayhi shay'an. ọlọ́run ọba ní tó máa di pé afẹsẹ̀ rẹ afẹsẹ̀ rẹ rírẹ ní tó bá fẹ́ lè yí díẹ̀ sọ́dọ̀ wa. ṣé àkọ́lé ìdá. nípa díẹ̀ báyìí tó létí sí tí wọ́n ń wí nìyí. ọlọ́run tó bá fi lè ṣe bẹ́ẹ̀ wò. Isa. Tó bá fi lè ṣe bẹ́ẹ̀ Muhammad. Nànàkà bí ìfọ̀lẹ̀ àyà àti wà bí ìfọ̀lẹ̀ mọ́. Ọlọ́run bá ní kò sí bó àtijọ́ rẹ̀ wá tó á fún ayé mọ́, á fúnlẹ̀ mọ́, á fún gbogbo ẹ̀ mọ́ ni. Sọ́mọ̀lá àtẹ̀bí ìlàkà àlè iná wà kì í. Ọlọ́run bá ní òwá nílé eré ẹni tí ó gbọ́ ọ́lẹ̀ lọ́wọ́ Ọlọ́run bá látàgbọ́ bá ní ti sáà kẹfì rí ni. Ọkùnrin kọ́lé àṣàṣe fún wa. Àbálá alhamdulilayi akadìrẹ kayum. ọpẹ́ fún Ọlọ́run ọba ọba làyẹwò tó dúró déédéé. ayò ọ̀pá kùn. à ń rẹ̀ ka ìkẹ́ Ọlọ́run ọba náà kó sí fún wa dáadáa yàní nábì dòrò àbátòfò wọnà sàásà. à ń retí kan ìkẹ́ ọlọ́wọ́ bá náà a sì ń páyà àyà rẹ̀ mọ́ jẹ́ wáyà. iná asábàárọ̀ bí kábílẹ̀ káfíń ní mọ́lẹ̀. torí pé ìtí ń jẹ́yọ̀ ọlọ́wọ́ bá a kẹfìrí náà tó ṣe fún nàní ọba ṣe fún. wọ́n ṣe ní. bá a ṣe kẹ́ bá a ṣe ìjẹ́. láàṣọ ìdíjà yìí. láàṣọ ìdíjà yìí tó ikú ní gbogbo وصراط الله التمام الاستقامة وعلى آله وصحبه ìkẹ́lọ́n kọ́ mọ́ bá àtàwọn ará ilé àtàwọn sábẹ́rẹ́. àdáàtò ìhùmà. àwọn tó gbà náà ni wọ́n jẹ́ sáré gbogbo ayé. lẹ́yìn wá gbà náà. ọ̀yà ìbádẹ́lá. ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run. padà báwo náà. wọ́n ní ká ronú pẹ̀lú àwọn. azara ayatul karim. aya táwọn fẹ́ kà fún wa yìí. ọlọ́run bá ní. ìnáma ana basaru yóò wá ilé yá sọ fún wọn yín pé abala bíi tí lèmi náà wọn ránṣẹ́ sí mi ni o. lọ́sà mo yóò wá ilé ìyá. wọn ránṣẹ́ sí mi ànábì fi yàtọ̀ sí. ìlà ohun wa. ìpè ọlọ́run ọba yóò bá kan ṣoṣo náà ni o. fọ́sítẹ̀ kí mo ilé yìí. ẹ wá dúró dédé pẹ̀lú tí n bí fún yín. fọ́sítẹ̀ fi róhù. ẹ sì ti wá foríṣi lọ́dọ̀ rẹ̀. wàwé ló ní ìmùsùn. ọlọ́run ọba ní egbé fún gbogbo àwọn fọkọdù ìsìnkọ máa fi àmọ èyí. léyìí tó yẹ pé wọn ṣàfẹ́kù tá à ń pè ní ìdúró déédé nínú ọ̀rọ̀ àlámọ̀rí wọn. ìwàlẹ̀ lẹ́yìn mọ̀ fọ́ọ̀rù sọ́tà fi àyà ti hí. bẹ́ẹ̀ yàní fúrúsọ́tà ń fi àyà ti hí yàní àyà ti dèbí. léyìí tó yẹ pé wọ́n sì láǹfààní kó dúró déédé kó gbọ́n wí kó dúró déédé tó kó kò láyé òun ò sì gbọ́. ìbàdàn wa. ìyàwó sí ọlọ́run. ìbàdàn wa. ìyàwó sí ọlọ́run àwọn àbálà ti padà síbẹ̀ káwọn ló dání pé ẹ dúró déédéé ti pa yín láṣẹ yìí. ọ̀la tó ara ọ̀la tẹ̀sán ní ara tọ́lí kàkí àsìkè náà fún mi máa hàn mí. ọlọ́wọ́ bá ló ti wí bẹ́ẹ̀ ọlọ́wọ́ tẹ bá dúró déédéé ní wàhálà wàhálà tẹ̀ sí ẹ̀ ní síbẹ̀ mọ́. ọlọ́wọ́ bá dáadáa ẹ̀ ló fẹ́ ní o adátẹ̀ yẹn sáré sikọ̀ fún yín ní ọlọ́wọ́ musa fún alágbó ìsìn wá sàlékún ìmọ̀ wa fún ọlọ́run fún wa tó náà ẹ̀sìkì wa wá sàlékún àlàáfíà tábí sẹ́lẹ̀ pé fún wa ní ìsinmi ká tó kọ́ ọlọ́run ìsinmi náà gbàtà wa kú tán wọ́n sàfihàn náà gbàtà wa kọ́ ọlọ́run wà á mú wa kọjá lórí afárá sàláàtì kásì mo dúpọ́ níbi ìsinmi rẹ wọ́n se náà ẹ̀sìn fún àtàánú rẹ wọ́n sàfọ́ àánú rẹ sí fún ọlọ́run ọba tó dá ikú ọba tó sì gbọ́ ọgbó tán wí ọlọ́run wọn sàṣìwálẹ̀ táyé fẹ́ ní wá jẹ́ kẹ́mi ogun ká lọ́pọ̀lọpọ̀ ọdún láyé láì ní sí wàhálà bẹ́ẹ̀ wọ́n jẹ́ afọ ìsọ̀nù wọ́n jẹ́ àtùkù wọ́n jẹ́ àkùsù lọ́nà wọ́n sàbà wọn sí ọlọ́run tó tó rò wá wàá rò wá sí láti máa tẹ̀lé wàá fi jẹ́bàjẹ́ àwọn ọlọ́run wàá rò wá sí láti máa jìnà sí kò sálà kásíwájú ọlọ́run kò sá ìjọba gbogbo ẹni wọn àwọn náà ní sùnmọ́ borí ọlọ́run dákúnṣà tọ́wọ́ náà àti gbogbo àjẹmọ́ wa lọ́kùnrin lóbìnrin ọlọ́wà gba láti pẹ́ sí kékeré sí dáná kẹ́kọ̀ọ́ àtàsùnmọ́ inú mọ̀ ọlọ́wà ń kọ̀ bàjẹ́ fún yín o ọlọ́wà sí wá sí fún yín kẹ̀lú àti ìmọ̀ ẹgbẹ́ òfin láti tún yín láti fi kó fún yín.